وشار الأمور محدثاتها وكل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته آه إن شاء الله تعالى أردت àtògbéyẹ̀wò ní àtàbẹ̀tì ní yóò dá lórí àwọn ṣíà àwọn tí a sọ̀rọ̀ nípa àwọn fún àwọn àǹdọ̀ nígbà bí ọ̀rọ̀ ọlọ́run tó ní ọ̀kadà ìka nìfàkùnlù àyà alìsèbí na sèbí lè mùjìrìmí kásán àyẹ̀wò ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó ń mú àwọn ènìyàn àwọn olùgbàgbọ́ kálíbà dálánà àwọn alùmùsùlùmí àwọn ọ̀daràn kálíbà dàmù ọ̀daràn nílẹ̀ ẹ̀tọ́ jẹ́ dàmù nílẹ̀ tó ju ọ̀daràn tọrọ ayé lọ tó kó fẹ́ bá ayé ọ̀dọ́ àwọn ọmọ ìjẹni àwọn ṣíà yìí èyí tí ara wọn tí wọ́n ń ṣe ìgbélárugẹ ìlànà wọn láwùjọ wa lónìí aláwọn òbí tó burú wọ́n ti láwọn àgbéjẹ̀ tó jẹ́ pé afẹ́fẹ́wọ́ ẹ̀sìn nígbà táwọn bá tó wáyé ọdún wáyé mílẹ̀ ìbáṣẹ̀ àṣà nínú àwọn ìlànà tó dáa ní káṣàlàyé àwọn ológun wọn. káyọ̀ mọ̀rú yẹn tí wọ́n jẹ́ torí lẹ́yìn náà ìlànà alukur'an ó ṣàlàyé ìṣẹ̀lẹ̀ àwọn olùkọ́ àmọ̀rú yẹn ti jẹ́ kálí máa jẹ́ sáfúrú rẹ̀ ó je wọn àwọn ọmọ ti jẹ́ nígbà lẹ́kọ̀ọ́ wa tó lẹ́yìn àtọ́jú ìfún wọn pa ìpínlẹ̀ àwọn iṣẹ́ àyè àti aburú wọn nínú ní ilé káàmù ní àyà afẹ́kọ̀ọ́ káàmù ẹ̀kọ́ kan nínú ẹ̀sìn ó pé ìdílé gbajúmọ̀ táwọn sọ sí pé ọ̀pá àwọn sọ̀tà àbàwọ̀n ni wọ́n oríṣiríṣi alìkéṣẹ̀ orúkú mẹ́mẹ́ta ọmọ sọ̀hábà alìkéṣẹ̀ wọn tó sọ ní ẹ̀fọ́rọ̀ apààyàn ni wọ́n lórí ẹjọ́ ní ẹ̀fọ́rọ̀ ẹ̀kọ́ ìsìn sọ̀hábà ẹ̀kọ́ ìsìn ànẹ́bí ìdí tó wọ́n ní kíni apààyàn ẹjọ́ ní àwọn sọ̀hábà wọn sọ̀hábà àbẹ́bí ìdí tó wọ́n ní aláìláàmú ẹjọ́ sì ní ìfànàbí sọ ọ́lẹ̀ láti ọ́lẹ̀ pé àlejò tí wọ́n ló ìlàbà fún tí wọ́n ló fún nítorí wọn ní oníjàmbá alábòsí aláìlótọ́. sọ èyí ni àwọn èèyàn kan sábà máa ń fi ń tètè mọ̀ wọn ni ṣùgbọ́n láwọn èdè yìí tó kù lára àbẹ̀lẹ̀ wọn ni pé ìyá àtọ́pọ̀lọpọ̀ wọn fẹ́ sí àlùkò hàn. yàtọ̀ kọ́tà alukur'an àdánù àwọn ọmọlọ́dọ̀ ṣe àtúgbà alukur'an tó wà lọ́wọ́ wa kìí ní odindi kur'an tó lọ́wọ́ sọ̀kà lórí a ní kẹ́kọ̀ọ́ odindi kur'an tí ọlọ́wọ́ sọ̀kà lórí pé kur'an tó lọ́wọ́ sọ̀kà lórí kò sí ẹni kẹ́kẹ́ tó kójọ àti àdìgbò àti sọ́ọ̀nù pé kò sẹ́yìn rẹ̀ tó kó alukur'an ju àfi ali bin abi talib kùránì wà lọ́dọ̀ àwọn ọmọ ọdọ́ mẹ́rin tó wà lọ́dọ̀ alùpàdọ̀ muhammadu bin hasan al-askari ìtọ́lọ́ wà ní sàdá ní ìfàmọ́rọ́ nílùú iran ẹni kùránì tó pé owó jẹ́mọ́ ajẹ́kọ̀ọ́ wọn tó wá kókó tó di alukùránì ṣe ṣe kùránì pẹ̀pẹ́. ajẹ́kọ̀ọ́ wọn bá yẹn ní ṣe ń tẹ̀sí bọ̀ láti tó ti lé ní ọgọ́rùn-ún ọdún sọ́gbé dání ní òfin oṣù kùránì tó pé. èyí tó pé ọlọ́wà ní ọ̀dọ̀ kàlífà àwọn tó jẹ́ màdí sẹ́kọ̀ọ́ ní kọ́ọ̀tù mọ̀tàmẹ́ẹ̀dì òun ní ìpàdà wá fún ìjáde ní ìgbésẹ̀ ìgbà bí ètò ayé ká fẹ́ra ní kí gbogbo tó wà bẹ́ẹ̀ káàdì láti tó ń kọ́. ẹgbẹ́ àǹtí àti gbogbo ayé ṣègbè ní pátápátá àìbẹ́ ẹ̀kọ́ ni ó fi dórí ara tí wọ́n jẹ́ náà torí kan náà rí ìyá kátàkítà kan nínú wọn kọ sí àlùkò àná. bákan náà ní tó tó sọ ẹnukura àná yìí tó wà lọ́wọ́ wa ó jẹ́ ìdáka ìdákú mẹ́ta alukur'an ìdábẹ́jì nínú ìdákú mẹ́ta yòókù ó ní kur'an ní fáfúmà ìyẹn náà wọ́n ní kò sí sábàlá yìí bó láti wá rúfin rẹ̀ lò láti rí ọmọ ọlọ́run àwọn ṣíà àwọn ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí wà kíjà yìí. wani yíò náà kọ́ ní mo bàbá rẹ̀ ṣe mohammed bin hasan al-akali òní padà wà mú jáde ẹgbẹ́ ìgbà tí a bá gbàgbọ́ akọ́kọ́rọ́ àjọ wa ní ọmọ yìí ó ti wọ inú àjà rẹ̀ látọ̀dún méjì òní kàlífà ó sì wọnú àjà lágbọ̀n méjì àkọ́kọ́ ọmọ ọdún méjì ìgbàlagbà bóyá ìwọ̀nú àjà lẹ́yìn lẹ́sìn ló lọ sí ń bẹ̀ ètò ìgbésẹ̀ àkídà wọn jẹ́ àpínlẹ̀ ìpadàbọ̀ yóò padà wáyé ètò ìgbàgbọ́ ní gbogbo àwọn àyímọ̀ àwọn méjèèjì là jẹ́mọ́ nínú àtàkà méjèèjì là àwọn ẹni ẹni hasan hussein àti àwọn alẹ́kùn hasan hmm. ibn ali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbà wọn dáwọn lójú tí ètò ìròyìn ẹ̀dá wọn fi fún un so nínú tí wọ́n sọ oní ẹ̀rọ kọ̀ọ̀rọ̀ á tó wà lọ́wọ́ ayé mu ẹni tí ó mọ wa nígbẹ̀yìn ìgbà nìyẹn. Nam. Bákan náà, nípa ọ̀rọ̀ àlùkò àárín, wọ́n ní ìta tó wá gbé dání mẹ́ta tó ní òkè pé àti tó tọwọ́ bọ̀ tán sọ̀hábà tí wọ́n ti padà. ìkan nínú àwọn tọ́kàká apá àwọn tó ṣe alhassan al-amini ọdún 1140 hijira ó ní ìlà ẹlọ́mọ alhassan lẹ́yìn láàmú ṣífà alhassan pé òdodo tí ò ibú yẹ fún tó rinlẹ̀ bí hasabin akhbar da mutawafirat al-aya wa ghayriha sai pé ìró wa lórí ìdánilẹ́rẹ́ information tó ní lẹ́nu أن هذا القرآن الذي في أيدينا قد وقع فيه bára ọ̀sán àkọlá ṣé ń rẹ̀ tẹ̀lé yàrá tí bàbá mi lè kú náà wọ́n ti sọ wọ́ọ̀bù wọn ti yọ kúrò ń bẹ̀. nípa ṣé à ń sọ rèé o ẹ̀yin tẹ̀ ń gbé wọn lárugẹ. ilé كثيرا من الكلمات والآيات في أي مجيء آية أتدون كلمة لا وطلق القرآن الجوهري يقوى يقول به وهي السؤال المحفوظ عما ذكر الموافق لما أمر الله تعالى ما جمعه يعني أن القرآن تتدين صلى الله عليه وسلم في كثير يقول به ونسي gbogbo àtàwọn àti ìta pẹ̀lú pẹ̀lú kùránì ká nígbà pé àlékò kùránì kẹjọ yàtọ̀ sí èyí tí gbogbo àǹfààrà ní. in fact nínú àwọn tí a mọ̀ kàtọ́ ti jábọ̀ kùránì nínú àwọn ìṣọ̀làfà lẹ́yìn àdẹ́bí a mọ̀ ká Umar afọ Abubakar àti Usman ó wà kélékèlé tẹ́lẹ̀ láyé àdẹ́bí. tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀pọ̀jọ́ tó tún kẹláyà rẹ̀ nítorí pé àyà ń tọ̀ kalẹ̀ wọ́n lé ọba ọba kan tó jẹ́ lọ́dún pọ̀ ní sí i fáìlì ọdún ìfọdúkẹ̀ ẹ̀kọ́ ka ìjọ lọ́dún kan. Abákiri nínú òfin kánà bí òṣè, bọ̀tú mọ́rù padà wá kọ̀ ọ̀dún sí ẹ̀. Ó padà rí kí ó kọ̀ ọ̀dún sí ẹ̀. Lábákí lẹ́sìn ìlú ẹ̀ ká ọ̀tọ̀ ìlú tọ̀tọ̀. Ẹni tó wá ní okòjọ́, ẹni tó kún ẹ̀ sí fíìmù yẹn kò ní ṣe àdìsí náà bìtọ́ ní Zéèdì Bùrẹ̀ Fáàdìsì. Tó nígbà tí Abákí lọ́tọ̀ ń fúnra sí bí ìjọ lójú kan bó lè kàwé náà tó wọ́n bá ní kó lọ la òkè lásòkè kó ti kalẹ̀ ó rọ̀ ọ́ lọ́rùn ó jù ó pèsè rẹ̀ ní iṣẹ́ tí a bá tẹ̀lé ó lọ tó ṣe àmọ́nà ńlá ni. kò ní gbogbo àmì lẹ́jọ́ fún. àwọn akéwì tẹ̀tẹ̀ ó lọ obìnrin ní túmọ̀rù túmọ̀rù yẹn ti lọ wọn tí wọ́n tó lọ lọ ìṣẹ̀lá fà nípa àníkó wọn tóbi lábẹ́lẹ̀ ìṣẹ̀lá fà ní tó lórí Usman bin Affan ẹgbẹ́ ní àwọn ọmọ tó wá ṣẹlẹ̀ ní mo tọ́jú àtọ́lọ́ ọjà ní kálukú ká ti láti àkùrán pẹ̀lú kíra wọn pẹ̀lú dáẹ́lẹ́tì wọn òṣèlú bá fún ìyàwó àtàwọn ọmọ wa bá kàdífà kí ṣe fún bin Affan tàbí aláta aláàlú ilé Usman tètè mójú tó àwọn àdéhùn mọ̀ yóò kọ́ lé lórí ẹ̀fùká ní kálukú ká kùrán ìlú kó tá lọ ní òun tí gbogbo ẹ̀ náà ló kẹ̀ ráì ìgbọ́n ilé fi ìlànà ẹni wọn lè fi dáìrẹ́tì tí wọ́n kà á. Osman bá a fẹ́ fi ìgbésẹ̀ láti kojọ tó di ẹ́ lájà àwọn ọ̀rẹ́ yìí. Nígbà tó ti wà lójú kẹtẹ́lẹ̀, nítorí kó sọ ti lájà ọ̀rẹ́ yìí. Nígbà tó mọ̀ ní wàá ṣe fún ó mú lọ sàkó, ó mú lọ lọ akọ̀rọ̀ akọ̀ náà ní oṣù gbàtẹ́lẹ̀ náà yà wà lẹ́nu ọ̀sọ̀mọ́nù kọ́ àwọn aráàlú àpákàlẹ̀ ẹ̀kọ́kọ́ sílẹ̀ fún gbogbo islam dé islam kan yìí náà wípé ní àrọ́tún ìsọ̀tùmáyé wọ́n gbogbo kó sábùtọ̀ bá ní tọ́mọ bá ń bẹ̀ nìyẹn àlúwà láyé gbà àdóòtú tó wà láyé àdóòtú àti òṣùmọ́nù tẹ̀lé ẹbí kùránù ìfásitì ẹgbẹ́ tó yẹ kí mò yẹn tó tún ẹ̀jẹ̀ ẹ̀dínlẹ̀ kìdínlẹ̀ lórí kùránù fásitì náà nínú àwọn nǹkan ìgbà máa ń ṣẹ̀fẹ̀ tẹ́lẹ̀ bákẹ́rẹ́ náà ṣe ìgbà máa ń ní ìmọ̀nù ṣùgbọ́n òun ló pàwọ́ àkókò ìjọ lórí nínú ibi ìlànà ìtàkùrá nìkan. bó ṣe wà lọ ṣùgbọ́n kẹ́yìn wá pé lọ́wọ́ ní kí a máa parọ́ mọ́ àlùfà mùsùlùmí àlùfà mùsùlùmí tẹ́lẹ̀ òun ló kó kùrá nìjọ tẹ́wà tó fẹ́ ẹlẹ́ẹ̀lẹ́yìn ni yẹn ti nígbà tó ní kùránì tó pé kò wá bí àwọn ìyókù àwọn wá sí ìdílé àbọ̀ òkè láyé nígbà tó wá kó jọ yẹn òun kọ́ ní kàlífà yẹn bẹ́ẹ̀ lù ní kàlífà mẹ́sẹ̀rẹ́ kí ni wọ́n fara ní ìgbà tó wá ní kàlífà ńkọ́ kò sí tó gbé jáde ẹlẹ́ni tó gbé jáde ẹ̀wọ̀n ìpè ní tó bá dé lára ẹ̀ sábà kò sí ìfẹ́ tó lára ẹ̀ ìgbà tó wá ní kóun là ní kàlífà ńkọ́ náà wà gbogbo òkùnkùn àgbáyé mi nígbà tó. àlùfẹ́ ẹ̀ ń fẹ́ gbé sórí ẹ̀ òkùrá anyị ọ̀rọ̀ náà ayé àkẹ́kẹ́ ìwọ̀rọ̀ pamọ́ òun wá ní gbogbo ẹ̀ wá sí kó wá pamọ́ ọmọ rẹ̀ afẹ́nà àtẹ̀kẹ́ lórí pamọ́ fáwọn náà lù ó bẹ́ẹ̀ kọ́ wọ̀rẹ́ nípa yọ jáde àwọn ábùkù bẹ́ẹ̀ ti dáàbò ẹ̀jẹ̀ dáàbò kàrà ilẹ̀ ti àbúrò ẹ̀fọ́ sábà yìí tẹ̀lé tó dàbí tàbí ìpìlẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ àdúrà wà àfikọ̀ owó nílà àdìwásọ́lá nílà àdúrà ní àdìhásàn ẹgbọ́rọ̀ bá ti pèsè lórí ìlú tí n'oge dé kú tó fi dé lọ́dọ̀ ọmọ ìlú ní ìṣe hasan àìsí wàá yìí sọ pé wà lọ́dọ̀ hasan abáyé òde kú وأقرب إلى أنفها إلى القائل وهو اليوم عند صلوات الله عليه أن يقول لولي أرونه علي أرونه علي أرونه علي تزال له القائل أن يقول لولي إذا ما ممكن ما يفعل في أبي رسول وبعد yẹmọ gbogbo dájú ẹsùn bá àwọn ọmọ láti tó pamọ́ yìí gbogbo àbáàdùn kọ ìyáàdùn ẹsẹ tí ìwádìí wúlò yìí pé àdìsíkà fábílì yẹn tó ní tí wọ́n ń fún àrọ ọmọdéwọlé fábílì wọn nìkan ló wá fi ní tó wá ń dáná ìwọ tó fẹ́ gbé lórí sí àìlárugẹ ìwọ náà bá wa jọ́ọ̀jì ẹ̀ sí ní ọlọ́dọ̀ ẹ̀. sáwọn àti ìjọba ìjọ àwọn òdì ìmọ̀ sí ọ̀rọ̀ sí àdúgbò náà lè dì mọ̀ ìdí àfáwá yẹn tó. sọ̀rọ̀ wa pọ̀ tuntun tó wà nínú náà sí àtọ́tọ̀ rẹ̀ síra wọn láti mú eléyìí alhassan alhamdulilayi ó sọ ó wà lómi rẹ̀ afro anwar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n mú wa. bákan náà àwọn míì àwọn èèyàn sọ pé ó lé pọ́jú ní sáwọn ọmọ kan pé wọ́n ti yí padà nù ẹ̀. àti káwọn gba ti tẹ̀síìrì wọlé ká máa bí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. náà nínú àwọn tí wọ́n ní kí kùránì kò ní àwọn tí wọ́n sọ pé nínú ìwé ní súrátù wàláyà àbíká ní wàláyà pé súrà kan bẹ tí bẹ àlíbi àlíbi wàlíbi kò ju ibi súrà tó sábẹ́ ìyá tó mọ kùránì. odidi súrà kan ẹnà sàhábà tí a nínú alukùránì kẹlẹ́ kódà látara ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn tó ká ẹtù nínú rẹ̀ wọ́n máa ń parọ́ láti ṣe inú rẹ̀ ní táwọn tàbí àtìlẹ́ ló wà tí bá rí sábà wà jẹ́ kó dé etí ìgbọ̀ wa sínú àwọn ọlọ́wọ́ ní wọn pamọ́ wọn sọ ábà. tó ìwọ tó fẹ́ tẹ̀lé sí ṣé àkọrọ̀ pé ọdún sọ̀dún náà wọ́n ti ní sí ọkọ̀ wọ̀. tó tọ́nà bá wá fẹ́ àánú rẹ ọgbọ́n pé ní ọlọ́dẹ. ìlànà bí àbọ̀fẹ́ tẹ̀lé ìlànà àmì ìlànà gbogbo tètè bàbá pé arábì ni wọn lọ sọ àná àti ìyọkúrò ń bẹ fúfúrú ni tọ́pẹ arábì kan wà wọ́n lé mú fúfúrú ni tọ́ba tó ní ju ìtútù òdà ìtútù náà bá tọ́ba náà tọ́lá tí ó sọ kalẹ̀ pàpẹ́ ìtọ́ ọ̀dẹ̀ ẹ̀ lẹ́nkọ́ fúfúrú ni. ẹjọ́ ọ̀nà tí a fi ń pa pẹ̀lú ọ̀nà tó pọ̀ yìí sáìdì kan ní ti àlùfáàlì tí à ń sọ fún wa yìí.

lórí ilẹ̀ wò gbogbo ẹ̀fẹ́ tuntun kó o tó wà ní ìsìlámù yìí ẹni tó pa irọ́ jù oníṣàlẹ̀ ìṣẹ̀lẹ̀ lọ́síà hmm. àtúrọ́tà ni wọ́n náà. bákan náà أني من سورة الولاد شارح كتابة ألم نشرح ما صعبة اليوم تقول أن تو عند لين وتون ألم نشرح لك أصولك وجعلنا عليا صهرك pé àwa la ṣe àlílànà rẹ̀ àwọn láti àmìlìkì àmì ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ fàábà náà ti yọ ẹ̀kọ́ inú alkùrán jẹ́mọ́ ìjọba àpá ti wọ ètò tí kù ní súrákù sáré kí mo ló ti sọ̀kalẹ̀ mọ́kà àwọn súrà lọ́wọ́ wà sọ́ni pé fáàtì sọ̀kalẹ̀ mọ́kà fáàtì sọ̀kalẹ̀ kẹ̀sílẹ̀ ṣùgbọ́n súrákù sáré kù gbogbo ẹ̀ pátá ní mo ló sọ̀kalẹ̀ mọ́kà níbo làwọn ètò fẹ́ fáàtì mẹ̀dínà so irọ́ kẹrẹ̀kẹ́ àwọn aláṣàlẹ̀ ní àná rẹ̀ àlẹ́ sì fẹ́ Fatima nígbà wọn àbí ẹ̀rọ àjẹparọ́ pé ní bóyá ní àyẹ̀ gẹ̀ là débi lóbi fún àlélọ́mọ tẹ́lẹ̀ gbogbo ní ìjọba àlàyé àbí àlùfẹ́ àfààní kàfàárọ̀ tó tó ìjọba àlàmọ́ kàfàrọ̀ tó ìlànà ọ̀kan. Bákan náà, àfẹ̀yẹ́ fún àjọ nípa bọ́sẹ̀ tó iná lọ yà mú fún àtẹ́síbákú gbàkọ̀rọ̀. Ọlọ́run ní kẹ́ pa gbàkọ̀rọ̀. Ní ara gbàkọ̀rọ̀ kọ́, ìtọ́gbà lérò gẹ́gẹ́ ní ìyàwó Aisha ẹni yàrá iṣẹ́ rẹ̀ náà ní kí ṣe kápá ìṣẹ̀lẹ̀ tó rí mi. sẹ́ni tí àwọn oníkú tún pè ní bá pè ní yà lébi ọ̀dọ̀ àwọn sí àmì tìǹbù. ọ̀pọ̀lọpọ̀ kan rọ́jẹ́ àwọn ṣé ọmọdé ń ṣẹlẹ̀ àbí wọn ní bàtí ṣe ọ̀dọ̀ ẹ̀ṣẹ́ àti mọ̀nàṣẹ́ àti àwọn ìmọ̀ọ́mù wọn méjì láwọn wọn lè bàrí ṣe. jẹ́mọ́ kí ló ní pẹ́ tó mú ìmọ̀ọ́mù méjìlá ẹ̀mọ́ àlẹ́bí ní àwọn àyíká nínú kòrèjì mélòó lẹ́jẹ̀ méjìlá tọ́mọ̀tẹ̀lẹ́ àwọn tọ́mọ̀tẹ̀lẹ́ àwọn aláwọn ẹ̀mẹ́ ń bá wú. wọ́n ní gbogbo ọmọ yìí náà lè bá wí pé ọmọjọ́ fẹ́ sùn ọmọjọ́ fẹ́ dìde wọ́n ti padà bọ̀ ayé. jẹ́mọ́ ti tún ní ẹ̀rọ wa ń sọ ní nǹkan yìí wọ́n jẹ́ pé yẹlẹ́nu àwọn ẹ̀kẹ́ ti kọ́ wọn. àwọn ẹ̀ṣẹ́ àná bákẹ́lẹ́ fún òṣùrù káàbì kò lẹ́yìn dọ̀lára burúkú ó tẹ̀ fọ́lù kò lẹ́yìn kì í tiẹ̀ ẹgbẹ́ ọmọ ìlú kùránì ó yí pàtàkì alámúnà mọ̀lúwù àfi dọ̀lára lè mú mí ẹ padà mọ̀ tó wà lójú ọ̀nà àná nufa tó mi lébi kọ́ àbí wọn yá mọ̀ àtàrà mọ̀ kábíyèbí àìsàn bá tó kún mọ̀ rẹ̀ sálà tàbí fi wìláyà àmì pé ẹ padà mọ tó wà lórí àmì ló wá pé ìtumọ̀ rẹ pé nígbà tí mo sọ fún yín pé àlè ní oyè àwọn àyíkàn tó wà lẹ́yìn rẹ̀ àwọn àrọ́mọdé rẹ̀ kó jẹ́ padà fún ní ètò tú àyà òfin bákan náà wọ́n ní iná àlẹ́ iná jámọ́ àrùn fọ́kọ̀rọ̀ ààrẹ ààrẹ ètò kàtọ́ ní iná àlẹ́yà jámọ́ àrùn iná àlẹ́yà jámọ́ àrùn ọ̀kọ̀rọ̀ ààrẹ iná àlẹ́yà àlẹ́ náà rí àlẹ́ náà sọ àbà inú ìtòbi àlẹ́ yìí ìtẹ́ ìtẹ́ àwọn tí a lè nínú tí àwọn lówà ó kò lẹ́yìn mi nínú àwọn olóòtú ah, kọ́lọ̀kọ́ sàánù inú àwọn ẹni so àwọn ìjọ ọ̀dọ́ wa yìí fẹ́ bá mọ̀ lọ́kẹ́ àníṣe kiri kan bójú ṣe ká ní ìbọn ní o gbogbo náà kọ́nà gbé lé ìrẹ́lẹ̀ takura lórí ẹ̀wò nípa kúkúrú àti ìdíkọ̀ àkọ́tọ̀ ṣùgbọ́n nípa kíkú kámọ́ sí gbogbo ẹni bẹ́ẹ̀ bá lù náà mọ̀ sí sí gbogbo ẹ̀ náà àlú àlú àlú náà mọ̀ sí. bákan náà ó ń parọ́ fún àbáàtì ìtẹ̀ ó ní lórí àdìsí àbáàtì ó ní ẹgbàá lọ́dọ̀ àpọ̀n àdìsí mọ̀túndọ́ ẹgbàá lọ́dọ̀ fún mọ̀túndọ́ pé anáwó ankara káwọn alifáàtì hàtì wàlúmọ̀húnrà fẹ́ nínú ìfúrán pé ebi mọ̀túndọ́ ìjẹta àtúpẹ́ fàtì àtúpẹ́ láwọn olùgbèlú tó wà ní ìfúrán ibi mọ̀túndọ́ wà tàbílẹ̀ bẹ́ẹ̀ náà fẹ́ tàkùn tó wà ní ìfẹ́ ẹ̀ nínú ọ̀sán yìí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìtẹ̀ tí wọ́n gbélé lọ́nà àná nípa Al-Qur'an Al-Karim tí wọ́n ti pẹ̀lú ìfẹ́ ẹnu tí wọ́n ti fi sí àwọn fẹ́ náà. ẹ̀yà tó gbogbo ní kò lè ní ìtúgbà abákan náà. ó ní alìbùnà àbìtọ́lì ó ní bìjẹ́lì àlìyá kàrámọ̀lá wájíà làmúyá kò yá mọ̀ ìmúdá ti kàlàfàtì فهو في الكوفة إلا بموسى سيدنا عثمان التي هو بين أيدينا أنا ولو كان عندنا عند سيدنا علي غيره وهو خليفة حاكم لعمل به nam ilé ìsinmi tó takò wọn yìí nam wọn ní ìrìwáyà kan tó ń takò kò lẹ́yìn gẹ́gẹ́ bí ọdún wájú kò lẹ́yìn kọ́ lọ́wọ́ òun kò lẹ́yìn ló ní ẹ mọ́tàbù àníwà ìwé àti wọn ń takò ni pé nígbà táàbì tó jẹ́ ìlàpà tó jẹ́ wà ní kàlífà bóun ló ti fi kura ní tiẹ̀ tí wàá mọ̀ sí bí tí kókó jọ tó ìdájọ́ tó yẹ pé ní kùránì tó pé ọwọ́ díẹ̀ ní díẹ̀ ló wà tó ilé ìjọ sí èméjì ń bẹ ìparọ́mọ́ adébúlà bìtọ́lì òun ni àwọn náà wá ń ṣe yàtọ̀ láàrin pé ókè o nígbà tó ní kùránì pé òpè ayà mélòó ni ó wá wà ń bẹ wọ́n ṣe yàpa àmì ní seven thousand ní àmì ní ten thousand ní gbogbo àwọn ìlànà ìgbéyàwó yàtọ̀ wà nínú alukùránì yìí tí gbogbo agbẹ́dání so ká máa tú kùránì ká máa gbórúkọ yẹn sí ká máa fi nítu ìlànà ìlànà kánífàtì nìkan ni àwa yòókù láàrin tí wà ń bẹ àmọ́ tó wà ń bẹ àyàn tí wà ní kọ́ gbélé yòmínà ìdíjì wàtọ̀ gòd ní oṣù àtúnṣe náà àtọ́gbà òṣù àtọ́gbà ìrìgbọ́ àbídán nígbà tó ẹ sí àwọn oṣù ní sáwọn sọ pé àjíǹtì oríta ní àgbákùn wàtọ̀ ní Umar anabi bàtà bá kéèyàn pọ̀ ju amatuma yẹn náà fi Abubakar àti Umar sọ ilé ilana àwọn ẹgbẹ́ àgbà tó wà nínú àwọn owó wọn ni èyí tí tí ò nínú rẹ̀ náà ni ti lápò ẹgbẹ́ òní la sáré ní fún yín àbí ní sáàtì mẹ́fà àbí àwọn àbí bí ìmọ̀ àmọ́tì kí la fi parí ẹ̀sìn aṣọ àlejò ìmọ̀mù sàmúlámì àsámù bí ẹni tí ò bá pè ní ìmọ̀mù tàbí wọ́n káàmẹ́ ní wálábí ní sùlùbì ẹni tí ò bá gbà àtàwọn rẹ̀ náà ní ìmọ̀mù ìlàyà mi ti yá tọ́jà gbé dàgbà mi dé ọ̀rọ̀ láì fàwùláyíká hábitọ́tà àmọ́ ẹ̀dùn máa nílò àwọn òbílẹ̀ tẹ́tọ̀ wá yá àtàn ẹ̀ẹ́dì tẹ́ kẹ̀kẹ́ sí láyé pàfínárì wọn kọ̀ ní fún irú àwọn ẹni bẹ́ẹ̀ ní ìrìnà ni wọ́n máa lọ jẹ̀mọ́ kí náà sí àpèlú wa rí èfèrè ni o tó yẹ wọn ní ẹ̀yà àti ẹ̀yìn pé kékeré àti fún òfin kékeré ìṣẹ́ sí àfẹ́fẹ́ ẹ̀kọ́ tí wọ́n ti ń pọ̀ ń sùn àbí látọ́lá àfáàgbà tó ń sọ̀pọ̀ sí wọn pọ̀tù pẹ̀lú àti ẹ̀kọ́ adàfẹ́ àlébòjì tí àlélà wá jẹ́ àwọn ayé ìtẹ̀wọ̀n ní fáǹsì kí nílé mi fáǹsì kí ni àwágbọ̀dẹ̀ jẹ́ náà àbí fáǹsì gbogbo sọ̀hábà fẹ́ẹ́kẹ́ tẹ́lẹ̀mọ̀ yẹn lọ́dẹ̀ àbí ìwọ̀n ní fáǹsì wọ́n tó bá àwọn ọ̀rọ̀ ayé ìdí pé lágbẹ́jà fún láìsí lágbẹ́jà ní ìlànà àbí lágbẹ́jà fún títí ẹ̀yìn lọ́pọ̀ bàbá nílẹ̀ èyí ò já níbi tí ó fẹ́ o èyí ò já níbi tí ó fẹ́ so àwọn ẹni ní ìsìn ìtumọ̀ pé ń kàfàrà lórí àwọn ẹ̀rọ torí asàmì òfin àtọmọ àwọn ẹni wọn bá gbà tó pé ìmọ̀ ọ̀hún sọ́jà ẹni wọn àrùn báyìí torí pé kò rí bẹ́ẹ̀ àwọn àlejò tó bá ti bẹ ní yóò inú náà ní lọ inna iblisa akhraja adam min al-jannah ma kawni safatu la bil hasad fala tahsud ani ẹ máa wo iblisu nsin ẹ máa wo iblisu ó ní bàbá wa ádámà kú nínú àlùjẹ́ńdà nínú ikú ìsìnkú ni ó ṣe kìí bá rẹ̀ máa tọ́ ní sọ́fọ́ mẹ́ tó ti bí bàbá wa dáhùn ti jẹ́ àyàfi ọlọ́run ìbùlísù lè kó nínú àlùjẹ́nà pẹ̀lú hátàlì látara kìíta falatakulu wọn lè yíyan lè fi fàájì àtọmọ rẹ o fàtàbàtọ àmọ́rù kù títẹ yín ó bàbá jẹ́ o pàtàkìlà àdáàmọ̀ kù tẹ́lẹ̀ yín àyè nínú náà. ẹni tó fẹ́ lé wọn náà pè ní abdulkotein alẹ́jà ẹgbẹ́ kúkúrú mìíràn tó kà máa fi àbádà orúkọ fún ẹ̀dá kamil abdul hussein ṣé àlè hussein jẹ́ orúkọ náà lára ní abdul àníṣe hussein náà ló máa débẹ̀ abdulgira abdul hussein olóbele nínú kíra rẹ̀ sọ́sẹ̀ aljadir olùkítàbí àti ẹ̀wọ̀n tó dà tuntun ọ̀rọ̀ náà so bàbá ní ká máa mú àwọn ìṣẹ̀kù lọ́sì wọn wá bẹ́ẹ̀ pé ó parí lẹ́kún ẹ̀mọ̀ ìgbà tí wọ́n fẹ́ pààyàn lẹ́nu kí n tó parí lẹ́kún àti tí ń tàn. lọ́sẹ̀ báwo bá kọ́ yá ẹ̀rẹ́ tó gbà ìlú èèyàn tí èèyàn ló ti fèrè ìta. ìtọ́ ẹ̀sẹ̀ ìyàtọ̀ kọfẹ́ Al-Qur'an nìyẹn ní ìwé tí ọlọ́ba sùnmọ́ àwọn afárá tó gbé fún anábọ̀ àlùfáà mọ́ náà ara rẹ̀ ní tí ìkànnì olóyè káàdì kò ìlú pé àwọn ìlú ní àtàkàlẹ àlẹ kò ìlú tó lọ sọ kí ló ń sọ ń tiẹ̀ ó ní níbi ọ̀rọ̀ tó rọ pé inú ọgbà ọ̀pọ̀fà ádámù wà nóhà wà ábà ìbọ̀rọ̀ yìí wà ábà ìbọ̀rọ̀ alẹ́ àlámì nínú sọ́ọ̀tù alẹ́ ìbọ̀rọ̀ yìí wá ní iná láàpọ̀pọ̀ ádámù wá ìlú àbẹ̀tìlú iná láàpọ̀pọ̀ ádámù wà núwá wàhálà Ibrahim wàhálà Muhammadu alàlámìn àwádọ̀ ọmọ makar ìfì ó ní wàhálà Muhammad àti fámílì àní fámílì àní ìbẹ̀rẹ̀ ní fásitì àtàkùn ìfẹ́ àbáyé ó ní àwọn èèyàn wá gbé ẹ́ wọ́n ló ádá ìmọ̀rọ̀ ìpínlẹ̀. Ẹ̀sí ìmọ̀rọ̀ ìpínlẹ̀ láti tó mọ́jú àìsí. Àìsí tó bá ti dé ádá Mùhàmmadu ìpínlẹ̀ ìpínlẹ̀ ìmọ̀rọ̀ ìpínlẹ̀. wọ́n ẹ̀fà àbàlẹ̀ wá pé yẹn kí ala muhammad àlẹ́ àti àwọn ọmọ ẹ̀ka náà bá àtàn pé gbogbo ilé ìfẹ́ sọ inú sílẹ̀ àwọn ẹgbẹ́ tó wà ó ilé yẹn wà ní àlùbáyá ń sọ sí ìfúran rẹ̀ fani àlùkáwù ní olówó ilé ìwà nínú àwọn ìṣe à tó jẹ́ wọn lọ́wọ́ kíkà máa ilé ìlọ ìlú yóò kù sí àti tọwọ́ bọ àlùkò áàní lọ́sí àlejò sábà ibo ni wọ́n tu lọ́wọ́ ara wọn náà ní àlejò bẹ́ẹ̀ pé ìtumọ̀ rẹ̀ ní pé àlejò bá wí. ibo mi ìdílé wọ́n ti tu ibo bá fẹ́. lẹ́ni tó wá bẹ̀rẹ̀ àwọn sábà lè yí padà ara ẹ̀ ní àyàkẹ́ tó wà ní sọ́ràtò alẹ́ ẹ̀mẹ̀rọ̀ nìyà afọ̀ sọ́ràtò lùmọ́ ìdá ọlọ́ni ìnáwó alẹ́ yìí kọ́mọ́lá wà rọ̀ sólù fàlẹ̀dínà amanu ọlọ́ni ọ̀gá yín olùrànlọ́wọ́ yín alákòóso ọ̀rọ̀ yín ni allah ẹnìrànlọ́wọ́ yín ẹni yín ọ̀rẹ́ yín ni arọ́sọ́lù wàlìmọ̀mìnú àtàwọn òmìnir òdodo àwọn òmìnir alẹ́dínà yìí múná sọ̀rọ̀ wàyí tó na zakat àwọn bá pépé sórí àdíláyà ibi sọ̀kalẹ̀ ibi fẹ́ fún sáwọn nígbà mẹ́nu wọ́n ní sábàbí ìtúlẹ̀ àlẹ́ àti àbí àwọn àyíkọ̀ yìí. wọ́n ní àwọn rọ́ọ̀tù òun náà fẹ́ àti ọlọ́run fi yí ọlọ́láwọ̀ ẹ̀yìn rẹ̀ fẹ́ sí ìwọ̀n sọ́yìn lọ́sà káwọ̀ àwọn rọ́ọ̀tù òun pé wà ó áàmù rẹ̀ wà ó áàmù rẹ̀ sọ́yìn lọ́sà ká lórí ìlú. àwọn kí

anabi ní ìnà sí sọ̀láàtù ṣubùlà sẹ́yìn tí kápẹ̀ ní ìtàkátẹ̀ sọ̀rọ̀ yẹn sọ́dọ̀kọ̀ sọ̀rọ̀ yẹn sẹ́yìn tí yẹn tí ń kírun lọ́dẹ̀ ló mọ̀ yẹn yóò mọ̀ yẹn sàká yóò mọ̀ akẹ́wọ́ kẹ́kẹ́ mọ̀ bọ̀ lórí ìbùkú náà yóò ti mọ̀ fún àbí kò ní sálámà mọ́ ni ayé à ni ìmọ̀kàtí mọ̀ tún kura mi lọ kùránì ìjọ òfin sílẹ̀ ó wà lájàálẹ̀ gbogbo òfin tó wà bẹ́ẹ̀ dájáde àti àbámbọ̀ rẹ̀ ìwọ́n tó bá ka kùránì sílẹ̀ ń lò pé ó ti ka kùránì kẹtẹ́ ọdún mẹ́rin pé wọ́n ti parí kátìmọ̀ ọdún mẹ́rin bẹ̀rẹ̀ ọ̀ ka kùránì sọ lọ́dọ̀ sí àwọn gbogbo ilé ẹ̀dẹ́ kó yẹ kárí kùránì ìlú òun lọ́dọ̀ sí à àwọn tí àbẹ̀rẹ̀ tó ń gbà nù wọn pé kùránì ò ṣe kí ni pé irú àdáná àlíyà tó ara kan sí nígbà kan tó yọkún bẹ́ẹ̀ súrà tó lùwẹ̀ láyà odidi súrà kan nígbà kan àtàwọn àwọn àti kíni wọ́n ti fà ẹ̀fọ́ nínú àìgẹ̀gẹ̀ ló sọ̀rọ̀ pa àlè. Olùdáyà ló ti jẹ olórí àtàlẹ́ kẹsàn-án lọ. Ìdílé lè fi tó nà ń ewu lábà níwọ̀n yìí nínú ọ̀nà tí ń sọ bẹ́ẹ̀ àbí kò sọ́nu. Mo tún gbọ́ lánàá pé àwọn sábà ń pọ́ ìsìn tọ́pọ̀ ìdí ànẹ́bì ní wọ́n lé wà ní ọ̀tọ́ra àìmọ́sùn àti bóyá ọ̀tọ̀ ní tí mo mú sọ ọ̀tọ̀ ní tó gbé wá àgbẹ́kẹ́ tó wá tí mo mú fẹ́ ń dàdà ní fún ara yí ọbẹ̀ tí ó bá yí ọbẹ̀ bóyá ń sọ̀tọ̀ wọn pẹ̀lú ọ̀la wọ́n á inú wọn dùn nígbà bá lọ tòjú àwọn eléyìí ni ó lè padà ara ìdìbò mú sáà tó nù mọ ní kùránì ká gbé dání òkú tó lọ wípé pé kùránì Fátímà ìyàwó ló ń pọ sí kùránì sọ́dọ̀ wà lọ́dọ̀ Muhammadu bin afani ẹ́ al-Askari tó wà ní kàfẹ́ àti kàmàrà nínú Iraq ìyàwó ní tọ́lé akọ̀sí. tó bá wà pé bẹ́ẹ̀ kọ́ ṣé àyè àwọn tí wọ́n ń tó pé ìlànà wọn ìlànà wọn sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àbọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ tó bá kọ́ bẹ́ẹ̀ kó àbí àwọn tó ń ní ìlànà wọn làwọn náà ń rìn pé kìí ṣe ṣé àgbò láti ṣe àkẹ́sẹ̀ tó kọjá lànà wọn ẹ̀ẹ́n abẹ́ ìkólù kọjá lànà wọn àbí wọn ní kìí fẹ́ tó kọjá là ní inú wọn kí náà yẹ ti sọ kọjá là ẹ̀jẹ̀ kọ́kọ́ ka lélẹ́lẹ̀ sọ́wọ́ fẹ́ẹ̀ fẹ́ olùkọjá là ní wọn ẹ bá wa lé ìkọjá là á bẹ̀ àwọn ìgbà wa tó lélẹ̀ ẹ̀wà náà ìgbà tó lélẹ̀ lẹ́yìn àwọn sọ pé òjọba lẹ́bi ikú àwọn ìbáwí ò máa ń jẹ́ ìgbésẹ̀ àtọ́jú dédé mi. àtọ́jú dédé náà ní ẹgbẹ́ àkókò sàlàjì àárí o dẹ̀dẹ̀ wùlẹ̀ mi amúrúgbìnà àfi o elépekéte mi màáwé abúlé òṣòfìyà ní àbúkúyà nínú ìròyìn oúnjẹ àbúrò rẹ̀ ra o alátẹnudẹ́ni. ṣé àwọn tọ́jú dédé náà ti sọ yìí àwọn bá tó ní nígbà tó buhari buhari sábà ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ̀dẹ̀ àmúlẹ̀ pé buhari o buhari tó wà lọ́wọ́ wa o ẹ̀rọ òjò kò pé pé kò pé kódà yìí pé tó wà lọ́wọ́ àyín náà kéde buhari gẹ́gẹ́ nu ẹ̀fọ́ lẹ́yìn rẹ̀ tó ní pápọ́jú ni ṣùgbọ́n rú rẹ̀ ti ṣí àwọn bẹ tó ní dàbí buhari bá àti gba buhari bọ̀ òun wá kéré tiẹ̀ lórí bẹ̀rẹ̀ tí kọ́lẹ́ẹ̀dì ìyẹn pé jẹ èyí bá ní nǹkan ìlú kan sáà bá wọn jẹ àfọ ìlú tó padà kò án wọn gbà tó tó pé ní àpẹẹrẹ wù nǹkan mi ti wọlé fún eléyìí o alimọ̀ muslim bí sọ yìí muslim bẹ̀rẹ̀ tó nígbà tí mo ń muslim tó súnmọ́ bùkálẹ̀ ó sáfà ní ní bẹ́ẹ̀ ni òkọ́ bí lòrá sáká yá òsáàzàn àfàbí ó ní jẹ́ kí lórí rẹ̀ ìwọ àfáàgbà nínú àwọn àfáàgbà ládìsí وطبيب الحديث وطبيب الحديث في علله دكتور حديث níbi tí bá ti ń parẹ́ ẹjọ́ ti ṣe. ẹ̀yin wa ní òpin káàkiri níbi tẹ́ ti kàmí àbíbi tẹ́ gbára lé. àti kí ni rẹ́fẹ́rẹ́sì yìí. àwọn ẹ̀fọ́ àbájá ń sọ̀rọ̀ àtàwọn sọ̀rọ̀ tó bá ti wù wẹ́nẹ̀ ní. rẹ́fẹ́rẹ́sì ni bóyá jọ́ọ̀nù àyíkọ́ọ̀nù láàbọ̀ fẹ̀ kò ṣeé sọ jáde ni o. àyíbẹ̀ kọ́ni ìmí náà àwọn táàkì máa rí kájọ́ máa ti gbé wá lẹ́nu àwọn mẹ̀jìní sí àlùkùlẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún àwọn àwọn ṣíà ayatollah kùmẹ́ni fẹ́ máa ń sọ kùmẹ́ni kùmẹ́ni gbogbo agbẹ́rù nítorí pé ti revolution fún wa ní iran tẹ́bá gbọ́ àkídà rẹ̀ ju kùránì dínkù iná ẹgbọ́n náà bá tó lọ. sàtẹ̀rẹ̀ tó wá fi ṣe síra nù wọn gan-an àtọ̀bùrúsí tó sọ fásitì ṣètọ́ àtùgbàgbé ní ìkàrí sí àyẹ̀ ti lọ tí fi rìnlẹ̀ pé kùránì fẹ́ o síra tí tí ò pè ní tẹ́pẹ́ náà ṣe àwọn ìgbẹ́ náà ẹ̀kọ́ tó papọ̀ tó bá dúró lórí ẹ̀ ó tó bá ló tó kú mi sí lẹ́yìn ẹ̀ tó tà ní pẹ̀pẹ́ àní kùránì o kùránì yóò pè síra pé pété yẹn bá wá èyàn ò rí náà ni so ìyàtọ̀ kọ sí alukùránì rẹ o mẹ́sì ṣe ń tù rèé ẹ̀yin tẹ́ ń gba ara ta fún wọn tẹ́yìn náà gbàgbé àti bẹ́ẹ̀ kọ́ ẹgbà púpọ̀ láti dínkù ẹ̀rọ àgbà kó dínkù ẹ̀bá wa ìdókù wa tó la fẹ́ lẹ́sì tó pé àfẹ́ lẹ́sì tó tó dínkù tó bá bá nílànà ẹ̀ṣẹ́ àbúrú tó bá tó fẹ́ ń fún ẹ̀fà tó ń bọ̀ ẹ̀rọ tó pé ẹnìkan ni ìmí ìtúnre o nípa Al-Qur'an ẹ̀dá pẹ̀lẹ́ yìí lásán tí ẹ bá gbé sínú òṣùwọ̀n yìí bọ́ ló lé láti yẹn sí kúfúrú ni àmọ́ tí ó náà wá jáde ẹ kiri kan ìkan ní kàkà kó ní sàràfíà kó ní sí ọkọ oríire tóbi àwọn ilé ìsìnkú mi ṣe nígbà tí kẹ́lìmọ̀ ẹ̀ṣẹ́ àti àlefa lè ní ẹlòmí mọ̀ ni ẹnu mi kan gbọ́ náà ní kò mọ́ tó lórí lórí sẹ́rí fún mi ní lápá orí revolution tó ṣe ẹni kó náà ní ọdún búkà ọdún mẹ òmẹni ẹni ìdí nǹkan ẹni kìnnìkan òmẹni láti pẹ̀tọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún ajọ́ ó ní ẹni náà ní dọ̀rúra tí mọ̀tàbìnà pé nínú dọ̀rúra ẹni mọ́tàbù ṣe àní pé amẹ̀lẹ̀ àìmọ́tìmọ̀ fáwọn àyímọ̀ àwọn ẹni mọ̀kọ́mọ́n ẹni kò tẹ́ pé láyọ̀ dòdú bùrú mọ́lákún mọ̀kọ̀rọ́mún wàlá nàbíyún mùrùsàlù pé kò gbogbo ipò tán wà àwọn mẹ̀láìkà tán súnmọ́ lọ́wọ́ lè débẹ̀ àwọn ẹ̀nẹ́bí tọ́lọ̀ wọn láti òdìlé ọ̀rọ̀ ibẹ̀ látọ̀ kúkúrú kan náà nìyí ayé tó ìwé nì ó yẹ ohun tó ṣe ní láàbì kí ló ṣe. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú dọ̀là láti àwọn àwọn ṣíà so bàbá ní ká dó lórí agbọ́nrin ẹ̀yọkẹ́ yóò tó ṣùgbọ́n ká tó mú agbọ́nrin mi nínú dọ̀là láti wọn kí lágbọ́nrin yẹn òun náà ni tààfin olùkùbóòrò ìmọ̀gbé sáré ìtòlì àìkọ́ta bá náà kàlẹ́ nìkan gbé sáré ìtòlì náà ní tó fún mi lé máa ń jẹun níbo ló ti tẹ̀ wá àtọ̀lọ̀ sí ààrẹ ìmọ̀gbé sáré ìtòlì Ah nínú wọn kọ́ pamọ́ jáfàrù sọ́ọ̀dì lórí jáfàrù sọ́ọ̀dì tẹ̀lére kódà nínú àwọn àfa ìgbọ́n máa bọ́ àmì ìfàlùmọ̀dínà ló tó gbé tó di ìsìláwò fáwọn ìgbẹ́ ó máa jẹ́ bí ọmọ ọmọ kẹfà àbí kà sí àlè ìgbọ́n tí a kà ń lẹ́rọ ọmọ wọn ni wọ́n ní kú tí wàá gbà rọ́dọ̀ àmì pé ìnáni fàbílà sọ́ọ̀dì mo lọ́dọ̀ sọ́ọ̀dì ẹ alimami jafar sọ́ọ̀dì kì ó ní wà fà áàtù mo wá gbé máa wà ájúrú mọ́ yẹ dúró amírọ̀ mùmínín wàyà bìnnì kọ́bùrọ̀ kí tẹ̀ lẹ́sẹ̀ tó bá lọ bí sàárè amírọ̀ mùmínín àlì tó wá fún mọ́ sàárè rẹ̀ fàrọ́dà alàtò alùpọ̀ ìlà tó bá lọ pé yà á alùpùpẹ́ni bùnú alì ó ní bàbá tèmi bàbá rẹ̀ ní mọ́mọ́dù bákì ó ti gbá lọ́dọ̀ bàbá rẹ̀ títẹ hussein ọmọ alì di àná rẹ̀ náà fọlá fúlàdé ní pé kọ́lá di abì pé ànẹ́bí sọ fún bàbá rẹ̀ tó jẹ́ àlùpùpẹ́ ìnẹ́ta pàtẹ́ntẹ́kìlù ìlànà ẹ̀rọ wà tó fánú ti àrùn náà padà gbé lọ sí ráàkì ìyá àlè ilẹ̀ ìgbìmọ̀ wọn sì kí wá lẹ̀sẹ̀ tó bá bẹ sàárè wa wò wàyí kí mu àkókò mọ́ ọjọ́ gidi áàdùmọ́ ha tó tún sọ bẹ́ẹ̀ tó tún áàdùyẹ pé àdéhùn tó bá ti pé kì í nì dúró sí o lọ́jọ́ bẹ́ẹ̀ ti kú náà ń yẹ lẹ́yìn yìí o fàkọ́lẹ̀ yá abba hasan anábìrì ilẹ̀ bàbá hasan iná ńlá jẹ́ alákọ́bọ́rọ́ká ọlọ́run ti ṣe sàárè rẹ̀ àkúbọ́rọ́ wàkúbọ́rọ́ àwọn ọmọ ọmọ rẹ̀ wà hísínọ́mí ṣùsùnìhà odi ìṣọ́fẹ́ ní odò odi ìṣọ́ jẹ́nà yìí wà ní ọlá adékálá fi kòlóbìn mọ̀kàrí mìnkàtì fúbàkùn àní ọlọ́run ẹni tọ́lọ́ wá sí àlẹ́sà nínú àwọn ẹ̀dá ló fi fẹ̀yìn ẹgbẹ́ tó ti nífẹ̀ẹ́ yìí o ẹni ẹ̀fà mi. wàjálà ọ̀yẹ̀ pàtàkì rẹ̀ ábà wọ̀tún min ajílìkùn kódà gan ara ìnira tó mọ̀ àwọn nítorí fún màá gbé mọ́ra ọ̀yẹ̀kùnmọ́nà bí adábìbì náà ìkúbúrì kùn ní àmà tó sàárè yìí wọn ní gbogbo gbà wọ̀yàkùnà lè di ara tìkù wọn máa bẹ̀ yìí wò takọ́rùbá ilẹ̀ wà láti fi ni láti súnmọ́ lọ wàtúlùfà ilẹ̀ àrọ̀tòlù láti súnmọ́ àdìsí wa wà sọ̀kè ẹ̀mọ tí a lè sọ fún ẹnìkan tó súnmọ́ àbú ìyáàd àlàáfẹ́ pé ilé àbú ìyáàd yóò jẹ́ ń gbé iṣẹ́ kan pẹ̀lú àlọ́ gbígbé fún mi ẹ̀ àlà àdà kọ́mọ́rọ́ mùsùlùmí ilá fàwọ́ ìtì pé gbogbo sàárẹ̀ tó bá dé tó lò pé kí máa lẹ́gbẹ̀ẹ́ kí máa lẹ́gbẹ̀ẹ́ àlíjẹ ló gbà wà ó pé àlíjẹ yóò ìrìtọ́lọ́gbà ibi táàbí lọ sọ pé òun gbé àti àpọn ẹnìkan lọ́la ẹni tọ́lọ̀ nfẹ́ tábẹ́ mi fẹ́ bàtà yóò gbá àti àpọn ẹ̀bá ló jẹ́ àgbà yẹn pé sàyí buhari ní ibi ẹ̀kọ́ kòrò fún sọ̀tọ̀ jọ. bọ̀dé tó wá lọ pé ní Abubakar àbí Umaru báyìí ìrọ̀jú ọmọ ìjẹun lọ. ẹ wà bọ́sí ibi tó yàgbá Bukhari àti Muslim ti gbà wá pé ní nígbà táwọn ẹni lógun tàbú ìrẹ́ àdídúólé kọ́mọ mójútólé tínú àlè òdù àlejò alùpẹ́ ìlé àlejò ọ̀fẹ́ wà nípò bí arúnà ẹ̀dẹ̀ jẹ́ ti musa ni tí musa náà lọ tó ní kí arúnà ẹ̀dẹ̀ ló bẹ̀rẹ̀ pé òwe kan kà lẹ́nu ẹ pé ipò ńlá ni àná ìgbé àlejò náà gbà yóò lọ bá bùkárí buhari tó kí nínú òṣòṣọ ẹ̀wọ̀n alábòsí bọ̀ tó bá sọ bẹ́ẹ̀ fún sùmọ́nù tó sùmọ́nù gbogbo tó ọ̀sẹ̀ ìnira òní àjàgbẹ́jẹ́ pé àbúrò nílà ló tọ́wá gbà wá. ó ní tíra kẹfẹ́ ní àbúrò nílà ti tó sọ́nù ẹ̀ ní àwọn àwọn àdúgbò àdáwò láyé náà pé ibi tó bá ti fẹ́ rọ́nyẹ ilé ìlọ́yọ̀ àgbọ̀rọ̀ àbí ìdìbò èbí náà ni àdàpẹ̀ tí ará àtiwá ló ń dàpọ̀ pé alátẹnujẹ ni ibi ìfọ náà nìyẹn sọ́nù gbà pé òsì burú bí ọ̀rọ̀ ajá àyíbẹ̀kọ́ a ní àbúrérà nítorí pé òun sí olóńgbò níbi wọ́n rọ hadith pé nípa olóńgbò tó wá ń lo hadith tó gbó ajá. àwọn aláìsí yìí bá wa ní o aburú ńlá làwọn eléyìí ń bẹ wa o kí nǹkan bá ti máa kan ọ̀rọ̀ ẹ̀sìn wa ó ta wá lájọ̀rọ̀ ayé wa lọ́dún abáwọn ta wáyé wa jù torí ráàpù mọ́ lè wà ní kápítà wa níbi nẹ̀sìn o níta bá rí láyé yóò mọ̀ jẹ́ rí lókè nígbà tó wá bá ẹ̀sìn jẹ́ fún ìrìn lọ́wọ́ à kí wá ló wá kú ara àwọn irọ́ tó ń pa mí ní ẹ̀wọ́ sí wọn lá àlégbà wá bẹ́ẹ̀ pé ànẹ́bí ni àwọn sì ọ́ sí ìlú ìlú ìlú Iraq Iraq lẹ́yìn náà sàárè rẹ̀ ẹni tó bá kọ́ tó mọ́ tó ti wọn lọ tó lọ́njọ́ sí bẹ́ẹ̀ tó lọ́njọ́ sí bẹ́ẹ̀ ilẹ̀ ní nàìjíríà tó máa ń bọ́ọ̀lù ìsàlẹ̀ káàkiri ẹni kan asan asare asan asare hussein gbogbo ẹni gbogbo asare àti sáà mo ti fẹ́ fẹ́ lórí ìsìn gbogbo ẹ̀ ní bàmù. fáwọn fáwọn ń jábọ̀ pé ibi tó náà fi asan ìdí ọ̀tọ̀ níbi tẹ́ yìí mẹ́ńṣẹ̀. ìmọ̀ bọ́ sàárè ìlànà àwọn iṣẹ́ àmì. wọ́n ní yá àlí ilé àlí ìnàmọ̀ ìyẹ́fun ni kùbúrọ̀kùn ẹni tó bá mọ sàárè yìí wàyà àti ilà àti àràfíà tó sì wá bẹ̀wò yàkún kama ìṣára kàtìlẹ́mán bùndáwù fi bìnà ìlkùdù ẹni tí sùlẹ̀mán ṣe kọ́ ìlkùdù ṣẹlẹ̀ jọ ìsàlẹ̀ òde ni ẹni tó bá mọ àárẹ̀ ìtàlẹ́ àtàwọn ọmọdọ́mọ rẹ̀ tó kọ́lé tó fanẹ́sì tó ṣe fáìtì ìgbà tó sùlẹ̀mán tàmán yà dúró أنا kù ọ̀nà tó يصيبه ثواب tààrẹ حجة wò فوق sí ibùfún sàwábù sàbọ̀ èyí nà hajjá ẹ̀sẹ̀ tí ó ti kó kọ́ tààrẹ ẹ̀mẹ̀rẹ̀ tí ní bí àkólọ ájẹsẹ̀ ń sàn ájẹ ẹ̀yọ̀kẹ́ ti ájì dáadáa ẹ̀ má pa gbẹ̀fẹ́ rẹ̀ àwọn á ní ẹni tó bá mọ tààrẹ ẹ̀ yóò ní ládàá ẹni غير حجة الإسلام يتصي غير حجة الإسلام يتصي الإسلام وطمها خطايا كنا أقول بك أنا ندوى قانين تريكو قص عليه ويسبي كان ولدته أمه صبوا إن لك أنا كنت أقول لك أنا لدي أنا بيجي لأنا أنسان ما نمو ساري أنا كالو جزيارة كاتا جزيارة كما كاتا جزيارة كاكولي sọ̀rọ̀ ipò tó gùn lọ rẹ̀rẹ̀rẹ̀ ẹ̀mẹ́ tó sọ̀rọ̀ yìí ọlọ́rọ̀ àmì káṣíkò làtọ̀rọ̀ kùmẹ́ni tó ń gbé jẹ́bi àlàáfíà ìgbésí ayé rẹ̀ kùmẹ́ni lòun ò tí ì fẹ́ bẹ́ẹ̀ tẹ́ ti náà àbí fẹ́ rẹ̀ nìyí tàbí etí dẹ́kun kọ́ ló padà kú ní gbogbo tó bọ̀ka lẹ̀rẹ́ o wọ́n ní kùmẹ́ni ó gbógu ti àwọn ẹ̀sìn France tó ti kíníkẹ́ kíníkẹ́ ẹ̀ mọ̀ gbọ́ ń fojú ẹ̀sìn wo wo kíni ẹ̀ kódà àwọn àlèkọ́ àlùmù sínú tó bá fẹ́ sábò sí ẹni ìmọ̀ tó bá bẹ òfin ní ẹtí nìkan sábò tó bí òfin ní kókété tí òfin ní jẹ́ nílé. nítorí gbé kalẹ̀ nítorí sọ ní ẹ̀yìn náà ń gbọ́ yìí. a ní yàtọ̀ lùkùnrin ní في كتابه تحرير الوسيلة وتصور مين قل إن هذه التربة يفتروي أي تر يفتروي أي تربة كربلاء إلو كربلاء nígbà kan fi ẹsẹ̀ ayò sẹ́yìn sí kan tọ́mọ lọ tó kúndẹ̀ tọ́mọ yára wọn ní nǹkan yẹn ẹni yẹ fẹ́ẹ̀bẹ̀ sáfíríkú hajjibọ̀ sọ́bọ̀ ẹgbẹ́ gbogbo gèdè ẹ́ bóyá sọ̀rọ̀ méjèèjì yóò tọ́ba mú dání ibi tí ẹ̀fẹ̀ lágbára dé yóò gbé lókè lẹ̀ wàtẹ̀tẹ̀ bí alal àrùbíyìn sábà yóò ti gbé lulẹ̀ kéje lọ wàá bẹ̀rẹ̀ kà fún yíyá tún lẹ́yìn tó lè ahadin after kọ́bù nàbí rọ̀sọ́lá wọ́n ní ọwọ́ yọ̀pẹ̀ kẹfẹ́ sáré náà kò sí ẹ̀ka yọ̀pẹ̀ tó dàbẹ̀ kódà àárẹ̀ ànábì yọ̀pẹ̀ rẹ̀ rí bẹ́ẹ̀. ẹ wà ní ọmọ lẹ́yìn wọn sẹ́nu bọ́ wọn àwọn òní lọ sáré bàlá kà mọ́ lọ sókún lọ́mọ lọ fi yọ̀pẹ̀ ẹ mọ́ lọ fi rárá. ẹgbẹ́ tó nà á gbé gbígbé ilé ìdílé ẹ̀gbẹ́ yàrá kó náà sálá ní mo lẹ́ sálá mo lẹ́ so gbogbo ilé ìgbónú ìlànà wọn ni so ó dé ó dé ẹ̀dùn mọ́ mi ọ̀rọ̀ kò mérí tó wò sí ìfẹ́ jẹ́rì ìdè rí síra rẹ̀ òun so sọ́lé ha nítorí òun mérí sọ́rẹ́ òun ò sí ìfẹ́ àbí ayatollah òun mérí òun ò sí ìfẹ́ tó kú èyí tó wà ní ẹ̀yẹ kálí níbi onírọ̀ yìí tó gbogbo àmì islam àṣàríyà ni àjàfàríyà ni àrọ̀wá kò ní yìí fún wọn nínú ọ̀rá àti ìlú àti bàbá àpàlọ̀ ẹ̀sìn ni tó ju pírẹ́sidẹ́ǹtì lọ pírẹ́sidẹ́ǹtì kan mọ̀lọ́ lọ́mọ́ ọ̀pọ̀ ṣe káàkiri tó ń sọ bá sọ pírẹ́sidẹ́ǹtì ló tẹ̀lé nígbà tí obìnrin ní kó ẹni tó wà mẹ́rin tó tó wà mẹ́rin ètí òkùnrin ní wà sọ kalẹ̀ ni. ọlọ́gbọ̀n pé ní kí nàmọ̀ jáde sọ̀rọ̀ àbá ìmọ̀ lọ jòkó kẹ́dù tùkọ́ mọ́ládà sí àtúnṣe kúlì mọ̀ká gbogbo àyè náà tí máa ń ṣe lọ́dọ̀ ṣíà fìkúlù mọ̀ká ilẹ̀ ti ní òjò aṣọra bẹ́ẹ̀ bá àwọn ẹni tí àtọ́wà ní kárìbà láì jẹ́ bí orísun iṣẹ́ tí wọ́n ń kẹ́dùn láti bàtà àti ṣe bí tó ti kú wọ́n wà ní ìfẹ́ ìyò tí tó látọ̀rọ̀ ló máa mọ iye ara wọn léjì àbí ẹ tó kẹ́dùn lẹ́nu ìmíràn tó da láàárẹ̀ ẹlẹ́wọ̀gẹ́ra rẹ̀ nídà mọ́tò wa ń kẹ́dùn àlẹ́bí ní èyàn tó lè fún ìdáná bá ń kẹ́dùn àtàwọn kẹ́dùn àlẹ́bí lọ́kùsọ mọ́tò wa ń kẹ́dùn láti máa sọ fún ọ́sìn máa tẹ́tẹ̀ lé àwọn ó ní ìmọ̀ ìjòkó lọ dárò òkú gbogbo àyè nàìjíríà tó wọlé ìlòjọ ìyẹn ló yẹ lóòjọ yẹn tó bá ń ṣe ti wọ́n ní kárùbàlà àwọn ti nàìjíríà ló lè fi wọn ṣe kódà ní ẹ̀yọ̀ báyìí wọn ṣe tó pọ̀ yóò níbi fẹ́ẹ́ lóṣù lọ́sù tó wọn ṣe ń bẹ̀. wà máa máa fi àwọn ìmọ̀jálù mìnàfin ilà àmìhà tàrújù tààlímà dìín àwòtòrọ́wùjù tààlímà dìín fa àkàlàkè yàtọ̀ ó lè pé ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ wà mẹ́rin ṣùgbọ́n ní ti ẹ̀kọ́ ẹ̀sìn hàn àti ìwà ẹ̀sìn wọ́n tún sí olùfàgbé ìlàtà wà màkàrìmẹ̀ àkìláàkì ní ti ń fi ìwà dáadáa rẹ̀ ìwà àpọ́lé ibi tó ti àtẹ́tù wà lókun lọ́gọ̀ ló ti mọ sunkún okun táwa ní oṣù sẹ́yìn tó tẹ̀ fún mi ẹ́ ẹni tó ti fẹ́. Umeni wá ní ìrẹ̀gbẹ́ ní kwa ẹ̀sìn fàdínẹ̀lì ìlàríyà ìrì ẹ̀sìn ọlọ́run pàlùkọ̀ọ́lọ́nà sàmàríyà ń fi òfin sẹ́mọ̀ òfin ìdájọ́ tọ́lọ́run alẹ́mọ̀tàmọ́fílà bìnnìmọ́fíàbì sí àlùkọ́dà èyí tí àìsí àgbédáni ìlànà ẹ̀sí àtúnjẹ́ pínlànà tó mọ́ alẹ́bìyẹ̀ dínú bí àtìbáwò àdì àwọn tó yẹ pé àwọn tó ń tẹ̀ láàrín alhamdulilayi ali yóò tún lẹ́yìn kẹfẹ́ tẹ̀lé yàtọ̀ lódodo lókè ali náà kalu náà tẹ̀lé alẹ́ gba mọ̀ọ́mọ́. so ẹ̀yin tẹ́ ní ìlànà rẹ̀ lẹ́yìn náà ní àwọn òfin yóò fi hàn máa ti ìdárò ti ọjọ́ kárìbà látọ̀ máa ń fi ẹ̀já ṣọ́ra àwọn bẹ́ẹ̀ ti mọ̀ sí. ẹni ó tún tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀ tóbi dé ní wà láwùlà àgbà tí ò bá ti pé rú ìjòkó tẹ́ ń jòkó yìí ẹ̀yin láwùlà màjá àlìkùlà àgbà kàkánì sí ápùlùfù ìrúdúlátìn fáàmù tí ìbá fi irú ìjòkó dáàbò tó máa ń lọ tó máa ń lọ sunkún lọ́dọọdún yìí àbí gbogbo gbà ṣé àwọn àbá ti rí wọn mọ́ ìbá ti gbára débẹ̀. pàlọ́lọ́ agbóhùn àtọ̀tà àtòkì ní yàtọ̀ kúbọ́rọ́ yá ní nẹ́sùn mọ̀jáde làmọ̀kánì wọn lán ẹ̀ afárò lè dín ní làkìkì tí ìbá ti fẹ́ràn sí àbájọ pé tí ó bá yẹ mẹ́rin ẹ̀dùn kò bá tún fẹ́ sí òdodo ayékẹ́ ìyẹn gẹ́gẹ́ ní ẹ̀sìn òdodo lọ́dọ̀ ṣe à. alìmùtàmọ́sẹ́ fèlìmọ́sẹ́ àbùsù wàlàkánà tí màbá ibi báńkìlà bọ́yẹ́ pé láàrẹ̀ burúkú láàrẹ̀ bá lọ́tọ̀ alẹ́ tí ìtọ́ yẹ pé wọ́n ti ápù libanẹ́ẹ̀tì ha fi tẹ̀sí fàtìbalẹ̀ sáà ìlànà burúkú tó yẹ pé wọ́n gbé làbínẹ́ẹ̀sì àhámọ́ sẹ́gbẹ́ òǹlé rẹ̀ lẹ̀ sẹ́gbẹ́ búlọ́ọ̀kù rẹ̀ lẹ̀ nígbà ní sẹ́kí fàtúbà lè fa ìdá ìyẹn náà ìbámọ́rí ìbámọ́rí wà lẹ́síà ẹ̀kún tán lọ ń sun tán ló ń kójọ yìí àrò yìí náà fi mọ̀ lànà ṣíà ìlànà burúkú tí àwọn ẹ̀ka gbélẹ̀ ní sẹ́kí fàtúbà lè fa ìdá ìlànà náà ìbámọ́ bẹ̀rẹ̀ kò dúró ìlànà onígbélẹ̀ nígbà sẹ́kí fàtúbà lè fa ìdá tó fún ibẹ̀ náà tún ní Abubakar Abubakar lọ́mọ mú yìí o tí o bá fi bẹ́ẹ̀ sí àbọ̀dé kójọ yẹn tó ń fún yẹn ìlànà ìtàwọn kan lọ kó ra wọn jọ nígbà ní pàtàkì ní fáìdà ní òbá bẹ́ẹ̀ ní ní òbá wà ń ta ìbámu mọ̀ sí ayé pé máa ń ṣe àfihàn ara wọn ní nǹkan tó ń dárò tó ń bú wọn sábẹ́ yẹn ìyẹn ní ẹ̀sùn tètè òbá sì yẹn ní àbámu mọ̀ sí ń jẹ́ lánàá òdodo ìlànà tó gbé lẹ̀ fẹ́yìn àbúbá sì yẹn ní torí pé tó lànà rí ní ọ̀dọ̀ tí wọ́n. wàhádà kù ha ó ní torí tó fi gbélé tó fi ní Abubakar yẹn ní ìtìfáàkù jùlórí dínì àkìkì wọ́n fẹ́ kú ẹ̀sìn òdodo kúrò ńlẹ̀ láti bí iye tó bá di pé ń dárò ń jọ ẹ̀fá di dárò ń jọ náà ni ní òfin síbẹ̀ káìpá yóò mọ dárò yẹn ni káìpá bá kiri lọ́nà lọ́sẹ̀ kò bá tún fẹ́ kú. sọ eléyìí ní tí òun yìí tó sọ yẹn náà fi àwọn ń dárò àwọn ẹni tó ti kú wọ́n mọ̀ lọ sàárè káàkiri wọ́n mọ̀ sunkún lọ́wọ́ adébí sàárè àmẹ́bí ní wọ́n ti mẹ́ àbí wọ́n ti ń sọ ìjọba ẹ̀ wọ́n ti sin Abubakar àti Umar ẹ́ wọ́n sàn yín mú táwọn méjèèjì yìí. àwọn yẹn musa méjèèjì wọ́n sọ wọn lálẹ́ ìta ìyẹn nígbà tí àwọn ẹ̀ṣẹ̀ àkànwá láìpẹ́ tí wọ́n jẹ́ pé wọ́n pẹ́ tó sáré àbáta àtẹ̀wọ́n fún ṣé alẹ́ òfin ṣe wọ́n ti ó túbà tó lágbára ó túbà yẹn wà lórí ìtúbẹ̀ lọ́wọ́ fún ìjọba ní kẹ́kọ̀ọ́ dúró díẹ̀ ní kẹ́kọ̀ọ́ wá kẹ́wọ́n ti fọ́túbà ìyẹn náà lè jẹ́ tìyátà ló pé káṣí àlebà ló pé torí pé àwọn aráàlá ni wọn tó gbọ́dọ̀ tó wáyé bí àwọn delegation kan ní kẹ́yìn dẹ̀ kàn pé wọ́n ṣàyẹ̀ dà síta rẹ̀ níbi. wọ́n náà bẹ fàárẹ̀ òun fàárẹ̀ fàárẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ pè ní ọ̀gá àwọn ẹni o àtẹni ibi náà hmm. ẹni ibi tó bá tó bá wọn ṣe ìlànà wọn yẹn yóò dẹni rí lọ́dọ̀ wọn sàárè kankan tó fàyìn ẹ̀wò tó tóbi fúláàgì lé lórí torí pé bí kíyàn ṣe àbáté yàn tún kíyàn rí bẹ́ẹ̀ ìfúdà mo ti rí ibi tó bá ti mọ́tà dé kan tún fi dé wọ́n mọ̀ pé ibi tó ti mọ̀ pé wàá gbáyé náà lù lè fún wọn tó máa ní fúláàgì àwọn ìwọ̀n tó bá ń lo láwà ní green green yẹn náà lè fúláàgì ẹ̀wọ̀n tí àjẹ́ mọ́tà láti ní ìsìn wọ́n fi fúláàgì tàbí wọ́n dírẹ́tì mọ́sálásí ẹ̀ àpọ̀ mọ́sẹ́ mọ́sálásí ààyè yìí mọ́sẹ́ mọ́sálásí o ààyè yìí kódà gan alẹ́ pẹ̀lú ojúbọ ojúbọ ti kápẹ́ ojúbọ ṣé àyè kí ni ọkọ̀ tí mọ́dékálù kọ́múrì àbí lúlù ẹ̀ àbí lúlù à alùmọ̀dúsì òní ẹni tó pa ọ́ lọ́rùn ẹgbẹ́ mi kàrí ibi tí yóò bá sọ́jà náà lọ sí àdúrà fún mi ká iṣẹ́ rí lóṣù yìí. ẹ bá lórí yúkù àwọn kílìpù kan àṣẹ àkọwà bẹ pé ìkànnì ẹnà rẹ ti pé bẹ́ẹ̀ nìyẹn ti pàrọ̀ mọ́ àmọ́ bá ṣe rí sàn ebi ṣe ń lọ bí ṣe ń lọ ó kàn gbóni mo gbọ́dọ̀ ó kàn gbóni pé bí àkẹ́wọ̀n tàdúrà fún yẹn bí àkẹ́wọ̀n wọ bọ́ọ̀lù ó wá gbò. ọmọ rẹ tánẹ́bí ni tí bá lọ jẹ̀ lọ́nà yìí àṣẹ fún mi tọ́lá ti ní ẹgbẹ́ mọ̀ adáko bá wà nù ọmọ ìlú mọ́rù ló jẹ umaru akọni ẹni tó pa àwọn tí a ti kàdúrà fún wọ́n ti kọ́ nǹkan tó ti sàárè rẹ̀ ẹ̀ lọ́gẹ̀ẹ́wò jẹ̀mọ́ tí àwọn ilé ìlera fẹ́ gbó àwùjọ tó wa pẹ̀sẹ̀ agbẹ́rin ní ìtúni ti ọ̀rọ̀ ti sàárè yìí o sábà tó mú nǹkan mí nǹkan òtítẹ́ múnú ọ̀rọ̀ ṣé àti òtọ́rọ̀ fẹ́ẹ́ kó gbogbo àfa tó ń jáde ní kọ́mọ̀ kó bá a san owó ẹ̀sán lóore àwọn ẹlòmíì tí ó dé sùn àmùsùn aláìsè wàhálà sàkó wà ló tó wàhálà bí ọ̀dà kan irú wọn wá ní kékeré ògbòdò sàtó lára ní nígbà ní nígbà à kódà mo lè fi mo lè fi ten thousand jà fún àbí ten million jà fún láti nígbà ìgbà ẹni ò ní gbà o bọ̀dé tó pété lọ́nà ẹ̀sìn ó lè fi sí pé ebi ká fi sáwọn ẹrí nìyẹn sáwọn ẹrí nìyẹn ẹ̀yẹ bẹ́ẹ̀ bá wọ bọ́ọ̀lù arsenal àti iṣẹ́ máa ń wò ní kálukú àtẹnitórí kàtẹnitórí kìkà sí mi kí iye kálukú náà jẹra rẹ jẹnu ara rẹ yàtọ̀ ni. ó wá sọ ọ̀rọ̀ yẹn tuntun pé ìtàwọn ẹrí nìyẹn kí kálukú máa rí bó ṣe fẹ́ ọ̀rọ̀ ayé wa gẹ́gẹ́ nílùú àyíké kálukú àti máa rí bó ṣe fẹ́ kí lọ́wọ́ méjèèjì lè ṣe ẹlẹ́mìí fẹ́ káwọn táwọn ọmọ òkú ẹni ẹlòmí ni ẹ ẹ yín o tiẹ̀ ní tọ́pìkì ní tẹ́wọ́n tí ìjọba ti pẹ̀lẹ́ wọn nígbà tó ń bá dá wàhálà lẹ̀ ẹ ní tọ́pìkì ní ìdáhùn ìsọ̀ ìjàmbá náà tó wà lára mi ẹ̀yìn pé káwọn ah, náà ní tọ́pìkì tẹ́kẹ̀ jòkó tẹ́kẹ̀ sábà sọ ọ ah, kí ni tọ́pìkì tó ní tẹ́kẹ̀ sábà sọ̀rọ̀ lẹ́yìn alẹ́ yìí ní ìtẹ́ ńlẹ̀ yìí ọ̀rọ̀ kẹfà mọ̀ lọ ajáde sí wọn lẹ́yìn ọlọ́wọ́ sọ̀rọ̀ kí ni tọ́pìkì gẹ ọlọ́wọ́ lórí sínú òní tọ́pìkì tẹ̀sí ni wọn lọ rí ni àti ìdàbẹ́ sí lọ rí ni kí ni sọ́run níbi ní àdéhùn ní tọ́pìkì ẹni tẹ́ sọ pé ẹni ẹ̀dúrí ti tọ́pìkì tó ní tọ́pìkì ni lókè bá mi dá wàhálà lé lẹ́nu àbí ẹ̀kẹ́ òfin kí ni tẹ́lẹ̀ káàkà yọ̀gbé kó ló ń dọ̀ sí kùránì bá wà wájú báyìí ṣe mọ̀ ṣàlá àrùn ṣe gíní ẹ́ àrùn tẹ̀sí rẹ̀ kí náà yà yìí sọ kí là ń tù kí bọ́lá ń lọ yìí ẹ́ oníṣòwò àwọn àwọn ẹ̀yìn onítọ́pìkì àwọn náà ní tọ́pìkì ara tẹ̀sírì bá nǹkan dẹ̀ kẹlẹ́ nìkan ṣe àjẹmọ́ náà kanáà àbí ara ti gbà lóde tòní ní látàkùn ìdíkọ́lá lè sọ èyí yìí ìnà lọ máa nà kọ́ọ̀là yẹn àkọ́kọ́ ó yẹ ká mọ ìfò fáìlì mọ́ nílò àkọ́ ẹ̀ ta ló sọ̀rọ̀ ta ló sọ pé nígbà tó sọ fọ́ọ̀lù ẹ̀ rẹ̀ pé na ọ̀la lẹ́yìn na jẹ́ sàábà ní mọ̀ká sọ́kọ́ méjèèjì pé bá lóbi na ṣe àbági tó tọ́ bá ti bàbá níbi ni kò tẹ́ sí jẹ́bẹ́lì tí ó là nínú àwọn sàábà rẹ̀ bóyá lóbi kọ́ là yẹn bóyá ọgọ́tọ̀sì olókọ̀ fún fẹ́lẹ̀ tí ó la kọ́ wá sọ ìkọ̀ dìkọ́ orí tẹ̀bẹ̀rí yẹn e lójú ah ǹjẹ́ kí ni wọ́n á lo ayé o ẹni àwọn ọba tó náà yẹ yà kọ́ irú ti kọ́ láàyè gẹ́gẹ́ ni kọ́ ìlú tó wá bẹ̀rẹ̀ ni kọ́ ìlú a pé nínú ọ̀sà ní pẹ́lí ọ̀fẹ́ yẹn burú èyí tó wá ẹ burú jùlọ ni pé ẹ̀hẹ́ kúkú wá sọ pé kọ́ ẹlòmíì ni bóyá fọ́ọ̀lù ni tí wọ́n sọ fún ọ̀rẹ́ nígbà tó

Ehe ni ẹ bá lè bọ́yẹ̀ ní jésù àti nígbọ́ tó wá ní wọ́n wọ́n tó bá ti jẹ́ ká àgọ́ máa mẹ́rin kábẹ́rù ọlọ́run ẹlòmíì dára kàkà tó bẹ́ẹ̀ pé ẹni tó kẹ́ akọ́kọ́ tapọ̀ pé iṣẹ́ ìṣe yóò dára yóò ní túnmẹ̀ ní gẹ́gẹ́ ti láwọn yẹn tó lọ pé kẹ́rẹ̀ ti ṣíà tọ́wọ́ pé bá ti ṣíà ìṣẹ́ mọ̀ sọ ní gbogbo tá à ń sọ ìdí èlé léyìí o tó lọ bá tó sàlẹ̀ ìwé ká tó sọ sí kẹ́lẹ́ bá mọ iye àtẹ́tọ́ sí àkọ́sí mẹ́rin àbẹ́kọ́ sí kùránì àbẹ́kọ́ sí ìmọ̀ bọ́ sàárè èdè kan ẹnẹ́kọ́ dálẹ̀ òkú bọ̀ yóò tún wáyé padà ẹnẹ́kọ́ dálẹ̀ pé símọ́ wà fún gbogbo àwọn àyímọ̀ pé hàn lè sàṣẹ tán kẹ́nà adé àṣẹwù ẹ̀yìn sàṣẹ kọ́nà rí kíní kan rí kọ́kọ́ ẹnẹ́kọ́kọ́ dálẹ̀ tó pọ̀ kẹ́yọ̀ ọ̀dọ́ sí àbẹ̀tẹ̀ kọ́kọ́ wáyé sọkọ́nà wa sọ̀rọ̀ wa sọ̀rọ̀ kí ó sànù wa. à ń sọ ilé àmìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa tó dáa lójú dáa dìmọ̀ jẹjẹ ṣùgbọ́n tuntun mi rẹ̀ tó ń gbòkà ṣé kí wọ́n wọ́n tuntun bá ti. tí wọ́n gán àbá àtọ́ tẹ́lẹ̀ gbà àti nídìí kí ìgbà tí wọ́n ń gbó wọ̀ Ah, rahimahullah alimami malika alimami maliki hmm. láti ah, wà títí súnà nílẹ̀ wọ́n àti ẹ̀ka bẹ́ẹ̀ rọrọ ìsìwá ìsìwá màálùú ọ̀nkẹ́sì mọ̀júùl pàdémọ́nù bíi wájú wà lọ́wọ́ bíi ọ̀yà yẹn wọ́n tó kù eléyìí kò yẹ kó kó wà láwùjọ kó máa sọ̀rọ̀ káàtì àti ẹgbẹ́ mọ́lì tilẹ̀ sọ̀bí bùnà ìtẹ̀lẹ̀ láyé ọmọdé kò kàtọ́ọ̀ ìlú tó wà lálífà rẹ̀ ti fi ránṣẹ́ tó mọ̀ rò pé eléyìí fi kúrá ní bára wọn fàfáàrí yàtọ̀ sáré wá ní tú ó láì kóde tú ẹ̀rí kò tí ì dé sí ẹ̀ṣẹ́ àbáyọ ọmọdé ń gbọ́ ń gbọ́ aláàláṣẹ ẹ̀yìn aláṣẹ wọn ló kọ yín wọn ṣe síbẹ̀ ń gbọ́ sáyọ́ ó fẹ́ kó mọ́rùn lórí ọ̀rẹ́ ana abdullahi sọ̀bí ìjà Eh, Umar ní àná Abdullahi Abdullahi lè bílẹ̀ ìwọ nìkan gbọ́dọ̀ Abdullahi. A ní kí ló bọ̀ ọ́ ṣe báyìí? Ẹ lọ wá wà wá ọ̀pẹ wá. Àti ẹ̀mọ́ kan bẹ́ẹ̀ dìbò rẹ̀, ó ti tó bẹ́ẹ̀. Kí orí ibi ti ṣe, ẹni Umar kọ́ bá àmì ló kùtù bọ́bá yọ orí ibi ti ṣe ní. Orí ibi ti ṣe, ha, ẹ̀rọ mọ́rin ẹ̀ká máa bú àmì ìfẹ́ tó jù bẹ́ẹ̀ lọ́yìn ẹni eré nípa bí gbẹ́rẹ́ kó ṣe tọ́lù fẹ́ lómi títún wọ́n lù fi yẹn ìpèsè kéèdì ni àní wọ́n lò sọ pé tó lè rẹ ti tó ń gbẹ́rẹ́ eré mi àbí tó bá kàn sá mi lókù ṣùgbọ́n báyìí o ogun ojú ìdí ìdí ìfò lọ. ọmọ ìlúwa mú náà dínà dínà bí ẹwà ló yà pé ó lè tó wá lẹ́sẹ̀ nínú ẹ̀ pé fáírọ́ọ̀dù ẹ̀ṣẹ́ bọ̀rọ̀ o ẹ̀ kéde fara yìí lẹ́yìn tó tún jáde ẹ̀ kéde fara yìí kẹ́mọ́tì tòkó kí o kẹ́sọ̀ ló pé àfáà ti ń ṣe báyìí o tó bá tẹ facebook ẹni facebook gan aṣù yìí nàìjíríà ṣe bá gbé ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ̀jọ́ ní ọ̀rọ̀ àwọn ilé mọ̀tọ́ fún àwọn fọ́lọ́ ẹ̀wọ̀ ẹgbẹ́ bá mi o wọ́n ti bá tó wá ń lọ́rọ́ jà ẹni tí mo rú ẹ̀kẹ́ kí ní kò ẹni tí mo rú àwọn ẹ̀jọ́ tó fa nàlá títí tí wàá ní ìdí ẹ̀ fẹ́ẹ́ fẹ́ẹ́ mo rò pé òtí mo rò wá bí kò tó yá rọ̀dí aláàtàlà ànìkú àwọn tó dúró tẹ̀sí báyìí lẹ́yìn wọn sọ pé mọ̀ntán ṣe ẹ̀yìn níbùdó afẹ́kọ̀ọ́ yìí ti gẹ nínú ọ̀rọ̀ ẹ̀ sọ́fàlọ́lá ọlọ́run kó sànù wa ọ̀sọ́lọ́lá wa sọ́lá wa lọ́nà ìgbìnà ìfọ̀mọ̀dún wa náà àlè ọ̀sán Thank you ní mọ̀rọ̀ kárọ̀mọ̀ lọ́wọ́ wàjíháwù àkọ́kọ́ sábàtọ́fà yẹn pé àkẹ́lẹ́dẹ́ láti ṣe bá dùn àmì bẹ́ẹ̀ kò fẹ́ tá a lè fi tá a lè lò fún kódà alẹ́ ìsọ̀látọ̀ àsàlám àbí tó bá ní àbá Ibrahim ń lọ àkíyèsí ẹ̀rẹ̀ rí ṣe bá gbọ́ àbí àbí àbú Abdurrahman ní ewé rọ̀bí alátàálá àti ẹ̀kọ́ àbá yóò kú rọ̀bí bọ̀rù ẹ̀bá dúrà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ni but táyì wá fẹ́ káàbọ̀ sí ọmọ sábà bí àwọn kan ló ará tó lò ló dá mú àǹfààní kúrò àwọn àyíkọ̀tọ́jẹ́sẹ̀ ìdíyà tọ́lọ̀ padà sánú tí mẹ́ta harọ́rà kúnnú ìbùtọ́sẹ̀ ìdíyà àgbẹ̀ àwọn ẹ̀ka kan nínú àwọn ṣíà náà ni àwọn ni wọ́n tẹ̀lé zayd bùn Ali bin Hussein nígbà tí àwọn tí a ní kó bú ẹmọ owó nígbà àwọn ọmọ ọmọ àníbìsọ́lá àwọn tẹ̀lé náà ni wọ́n ní kó kó sọ̀rọ̀ àìdá sí síta ní Abubakar àti ìrìnà tó yọ kó ògbà kìlá bá wọn ẹ wo pẹ̀tẹ́ ni yọ̀ọ́ bá mẹ́bí o Zayd Salogo Ali lógun Ali yẹn ni òṣèlú wa bí Salamu Hussein Ali ìyẹn kọ́ ọmọ ọmọ àrọ́mọdé ọ̀kẹ́ ẹni. gbogbo olúla ni ẹ̀ka tí nígbà ń pé àgbà gbàgede sọ̀rọ̀ pa wọn. à bàbá bàbá mi àgbà ẹ̀wọ̀n tó bá fèrè tó tún fún wọn lọ́mọ. òfin tó jọ àwọn àti ìsinmi ìṣọ́ rọ̀fàdínẹ́ẹ̀kà kàkà kán mú wọn bá lọ mú ọmọ ya rẹ̀ ìbẹ́ ní àwọn àdúgbò àwọn àrọ́gbọ́dọ́mọ Fatima ní ẹ̀ńpẹ́lẹ́ tó tẹ rọ̀fádọ̀ wọn àwọn tó wá láwọn rọ̀fádọ̀ ẹ̀ náà pè ní fẹ̀yìdíyà ànáwà ń yá mẹ́ni ẹ̀ mọ́ ní akọ́rọ́bù ṣíyásílà sunna akọ́rọ́bù dò àwọn òtún wọ́ọ̀tì náà yẹn ni pé àwọn yẹn ni ẹ tó súnmọ́ díẹ̀ torí pé ẹ gbà pé Abubakar àti Umar khalifa tó fálídìí mẹ́rin ṣùgbọ́n kò kàn lọ́lá tó yà àgbègbè yẹn náà kọ́ lẹ́nu náà àtúndà àwọn sáwá ní ọtún mọ̀ ìyá náà àwọn èèyàn lè mọ̀ ní yámọ̀ nílé ni o àwọn òfíyà tọ́da dàmọ́dì ni o tọ́ba bẹ́ fún ọmọ ní àti àtẹ àwọn ọmọ ìyá àti àtẹ ìfọmọ́ àwọn tó ń yàtọ̀ sọ ìyókù ni o bí káwọn fẹ́ àṣírúkú ní àdúgárù àti ṣírúkú àti bá tọ́bá fún àtẹ́sẹ̀ kẹ́ ní àdúgárù ìṣẹ́ kékeré ni tọ́bá ní sí à gbogbo náà rẹ̀ ìkẹ́ kí ni ìkẹ́ burúkú ni àti nàìjíríà ní ẹ̀tọ́ wọ́n wọ́ọ̀tì ju ẹ̀fẹ́ kan tó wà sí ju àwọn ọ̀rọ̀ wá síbi sáà sọ̀rọ̀ àwọn àdìgbòsùmọ̀ ìlúyà ibẹ̀rẹ̀ ti mọ ìdàrú alùpọ̀rọ̀ mẹ́fọ̀ alùpàtìmíyà alùpàtìmíyà fẹ́ wọ́ọ̀tì náà bá fẹ́ tó àríkánú ìsìlámù ara ló ṣe ẹni ní àlì nìrún Fatima ní àwẹ̀ Hussein ní kíni ẹ́ ní zaka subhanallah àwọn èèyàn ló wá dámọ́lù ilé táwọn náà ṣe àdé dámọ́lù ilé àwọn tó ń wọ́ọ̀sì pátápátá náwọn tẹ̀sí yìí àwọn fàtìmíyà alùbẹ̀díyà alàṣàfíyà gbogbo àyè dọ̀lá látú alùpùpù alùkúbúrọ̀ ni tó ń dáhùn fún ṣùgbọ́n nípa àmọ́ ń sọ àmọ́tọ́lá náà sálà pàápàá jùlọ àdúrà yẹn rà àtàtì nǹkan mu àdúrà yìí tó kò lè gbà fún Usman tó bá pé fún náà ni tẹ́lẹ̀ Usman tó lòun náà àránà lọ́wọ́ wọ́n ṣe àná. àwọn tó ń dìbẹ́ ni wọ́n lé ní àárọ̀ àfa àtọ́ ń lo bẹ́ẹ̀ bá sọ ṣe pa sọ pé pínlẹ̀ àdúrà mi bó kí ló dé bá àdúrà àdúrà kọ́ wa wà láyé àtẹnìkan náà lámọ̀ sọlọ́lá àlẹ́ wa sáà sáà nàbí gẹ sọlátù alẹ́ sàlámù alẹ́ kí lásán àlẹ́ yókùn alẹ́ sọlátù sàlámù àkọ́kọ́ bó wá ní àdúrà tó ṣe wá wà tó yẹ pẹ́ nìkan péré òun ló dání kábí àwọn èèyàn àti àdúrà ẹni àbáàkì ìkẹkẹ mọ lẹ́yìn afárá fún wa tó ní àtẹlé ẹnà sọ̀rọ̀ bá àtàrà ní so wọn ìsábà lóde àbájá àpètè ìsàdúrà nígbà àkáàtì mọ àkọ́kọ́ pé ẹnìkan náà nàmọ́ lóko ẹ̀kejì pé ó ní ìlànà yẹn tí ó lè fọ́nà mi àbí òfò oníbalẹ̀ fún òǹsàrí tó nìkan wá ní. ẹni tó wà láyé ìsàlámù fún kanínú hasan àti hussein ìfàtí ìsìlámù ti dé àníbi ti dé ìjírá ti dé gbogbo ẹ̀ kí ẹ tó bí hasan àti hussein sábà ní bóyá sọ́nàmù ọbí àti ní ìsìlámù kí ẹ kò forí balẹ̀ fún sàárì ní ẹgbẹ́ ló fún abẹ́ẹ̀kì ní zubair awal ló wúli dá ẹ fìlìmọ̀dínà ẹ àwọn akọ́kọ́ àsìlò òfin tú àbíbákì lẹ́ni àkọ́kọ́ tó kọ́ bímọ inú ẹ̀tọ́ ṣe jẹ́ra wá láti mẹ́kà pẹ̀lú mẹ́dínà lóbìnrin ọmọ ẹ̀ lóbìnrin abdullahi bin zubair inú islam náà ti fi onú òforí balẹ̀ fún sàárì ẹ pé àlẹ́ òforí balẹ̀ fún sàárì lẹ́ni ẹbí nu àdéhùn sàdáwò àwọn tó ti àbí fún fúláwọ̀ sọ̀rọ̀ pẹ̀lú balẹ̀ fún fàkọ̀ nínú tẹ́gùn fún àkàrà mi lọ́wọ́ jẹ́ àkọ́ o fẹ́ pé eléyìí ẹni aburú rẹ̀ fẹ́ fi gbé ókè àgbà fún yẹn mọ̀ lò bẹ́ẹ̀ bá ti lẹ́sẹ̀ mọ̀ lò nù tùmọ̀ ọba mọ̀ lókùn mọ̀ lókùn lọ. ẹgbẹ́ ẹgbẹ́ gbẹ́ àbí àárẹ̀ wọn ti bá tó oyún ìṣẹ̀dá àdúrà ní àdúrà ní tuntun ẹ mọ̀ lókùn gbogbo ẹ̀ lókùn náà. rọ̀bí ẹ̀ lára ní ṣé àbákìrì kẹlẹ́ àdókùn àbúrò rẹ̀ nìkan là fún mú wa ní kàrámù pé àlí nìkan ni ẹ má ló ń gbówó náà ẹ bá sọ àwọn obìnrin náà fásimọ́tú kàrámù lọ́wọ́ wájú àhà ẹ kàrámù lọ́wọ́ wájú àhà ayọ̀ àdúrà o ẹ tó wá kó náà sọ̀hábà bọ́bá ẹ bá kàrámù lọ́wọ́ wájú ha.

so ẹgbẹ́ òfin lẹ́sà bẹ́ẹ̀ kàránù lára ẹ̀dọ̀ àtúmọ̀bíkẹ́ ẹ̀ lọ so àdúrà ní oṣù àbáyé ńgbà lágbà ẹ mọ́ ẹsẹ̀ fún gbogbo yẹn àbí ẹ̀hẹ́n kọ́lọ́n kí ó ṣàánú wa àlùmọ́ ìwé ni pé ìlú wa ìdá dásì wà bẹ̀ ẹ̀ta burú fẹ́ balẹ̀ bá ti gbogbo ẹ ti dìde sí ẹ̀yìn tẹ̀ wá ń gbé ẹgbẹ́ rí lọ́jẹ́ ẹ̀mí kan ìta gúrùpù láti mọ̀ fún ọlọ́yìn ká ẹ̀mọ̀kúra ni ó ẹ̀rẹ́ ti pé ayé àkùrá ní pọ̀ tó ní tọ́ lórí ó lọ lọ́tọ̀ ọmọ ẹ̀yẹ́ yóò tẹ̀lé yóò lọ lọ́tọ̀ tí kàlùkù mọ̀ sí tòkòrò àwọn. abẹ́ jẹ́ kẹkẹrẹ yìí nínú ta wíkú ìrọ́bìlẹ̀ àlẹ́mí táwọn pé ẹ̀yìn náà tó nǹkan. àwọn ọmọ mẹ́rin mọ̀ sọ fún wọn ọ̀dà yìí náà kọ́ wánu láwùdà à ń tó làkúnná mùmíní. ẹ àbámọ́ni ẹ kọ́ àmì àmìsọ̀dà jù náà fún ọ̀nà fáwọn aláṣọ ìlú ni àmì àmìsọ̀dà jù náà alìbì húdà bọ́dẹ̀ ti dá àpò ẹgbẹ́ ẹ̀rọ mi ọ̀nà fún ẹgbẹ́ tẹ̀lé àní wàá bọ́ fún ẹgbẹ́ balimọ́tò lẹ́yìnì wà nàhárì irú ọdún àtẹ́fẹ́ tẹ́ńtọ̀ wà lọ́kọ̀ ẹgbẹ́ olùdókòwò wà nàlá á ti sọ̀rọ̀ dọ́tọ́ ìsàmùrún ní anásírọ̀bìlá wà nẹ́jàlá láwù dáadáa tẹ́ni á ti yàwó ìkìyàwó tẹ̀yìn dàrọ́ bí kú tàkìtẹ̀tìmọ́nù àyè ìjà wọn jọ náà ìwé ayé ẹ̀dẹ́ kọlu alukọ̀án ẹni wọn gbé ẹgbẹ́ kọlu kọlu àpárẹ sàdápanẹ wà kùmọ́rọ́ anẹ́fà gbọ́dún ní ẹsẹ̀ bíi la sàdá tẹ̀sán sàdá wa dẹ̀bi àwọn ará wa náà kí ni kẹ́ ọjọ́ mi ọjọ́ lajú ẹ̀ dada ayé tẹ̀lé yẹn ní tẹ̀lé àfọ́jú kò sí máa fún mọ̀ lẹ́yìn àná bí ọlọ́run àlàtà sọ̀rọ̀ ẹ̀bẹ̀ sí àyè ẹ̀ ṣé abirú dọ̀lá làfẹ́ gbé yẹn pọ̀ táyé ń padà wá gùn lé lórí ọ̀dọ́ tí aláṣẹ́rí máa kú mọ̀ fáwọn olórí àwọn olóṣè àṣìṣe kọ́ra fáwọn ogbó lọ ẹ̀rì ìkànnì tó fi ẹni gbàgbájú àfá rẹ̀ bí òkúta ń wẹ̀ àbí wà wájú àfá rẹ̀ bí kíni bí òkúta ń wẹ̀ síwájú ṣéwù rẹ̀ yẹ pé tó bá ní ọmọ wọn náà lọ ní kíni ọmọ wọn náà nígbà tó bá wọn tó bá jí fúlàbì kìá mọ̀ sùn قالوا كل سعد والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت